ọ̀dà abẹ́lẹ̀ ṣe ń tẹjúmọ́ mi nínú ìwé ìròyìn the punch tí ń bẹ lọ́wọ́ ọ̀tún mi bí jákè ń kà á sáwọn ará alé létí ẹ jẹ́ kí n bojú wò nínú ìwé ìròyìn the punch tí ń bẹ lọ́wọ́ mi bí o ẹni bá béèrè ọ̀rọ̀ onímọ̀ ń fẹ́ díẹ̀ gbọ́ ìdí rèé o tí Ọ̀ṣínbàjò fi tẹsẹ̀ bọ eré ìdíje àwọn tó ń dìjàgùdù láti gba tíkẹ́ẹ̀tì lé dupò ààrẹ nílẹ̀ wa Nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú APC ta ló sọ bẹ́ẹ̀ Láolú Àkàndé ni ẹni tó jẹ́ agbẹnusọ fún igbákejì ààrẹ nílẹ̀ wa nàìjíríà yẹmí ọ̀sínbàjò ẹ jáwọ́ ròyìn ọ̀hún o gẹ́gẹ́ bó ṣe lọ ní gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún igbákejì ààrẹ nílẹ̀ wa nàìjíríà ẹ̀yìn òní lálú àkàndé ó ti sọ bótò bá bọ̀ ọ̀rọ̀ ó ti sọ fúngbáfúngbìn ọ̀rọ̀ ó ní ẹ wò ìfẹ́ àwọn ọmọ lẹ́wà nàìjíríà èyí tí ń bẹ ló kan àyà igbákejì ààrẹ lẹ́wà nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀sínbàjò ìlọ́mọ̀mọ́ kí baba kí wọ́n jàjàgùdù láti gba tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ òṣèlú APC láti lè díje dupò ààrẹ nílẹ̀ wa Nàìjíríà o kódà ní gẹ́gẹ́ bó ṣe sọ ó tẹnumọ́ sálísálí ó ní ó ní tẹ́ ẹ bá wò dáadáa tẹ́ ẹ bá wò lọ tẹ́ ẹ sì tún wò bọ̀ ẹ rí wípé àwọn ọmọlẹ́wà Nàìjíríà ẹ ló jẹ́ pé wọ́n ń wo Ọ̀sínbàjò gẹ́gẹ́ bíi mẹ̀sẹ́yà tuntun èyí táyé ń retí o tó sì jẹ́ pé aṣojú tó ṣeé gbọ́kànlé tó sì tún ṣeé fẹ̀yìntì láti mú orílẹ̀-èdè wa nàìjíríà padà bọ̀ sípò tó dúore ọ̀hún gangan ni ẹni tí àyẹmí òsínbàjò ń ṣe nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀síwájú dáadáa àkàndé òun ló yọjú ọ̀rọ̀ náà síta nígbà tí wọ́n fi ọ̀rọ̀ pò ó ní funpọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan tó fi ọ̀rọ̀ náà sílẹ̀ tó sì fi rinlẹ̀ dáadáa wípé ẹ wo igbákejì ààrẹ ilẹ̀ yìí ọ̀yàn ọ̀jọ̀gbọ́n yẹmí òsínbàjò òun náà wà lára àwọn tó gbìyànjú o láti gba tíkẹ́ẹ̀tì fi dupò ààrẹ látàrí wípé gbogbo àmúyẹ èyí tó yẹ kí ẹni tó bá fẹ́ dupò ààrẹ mú nílẹ̀ wa nàìjíríà tó yẹ kó ní ìmọ̀ ní igbákejì ààrẹ lẹwa nàìjíríà ń ló ní pátápátá o kò kù kan sára ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ẹni bàbá kó tán o tẹ́ ẹ bá sì gbàgbé tẹ́ ẹ bá gbàgbé ẹjẹ́ ran yín létí Ọ̀sínbàjò tó ti fi ìgbà kan rí jẹ́ amòfin àgbà nípínlẹ̀ Èkó òun náà ni ó wà lára àwọn tó jẹ́ pé wọ́n jọ fà á kíní ọ̀hún mọ́ra wọn lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò abẹ́nú tó wáyé nígbà ọ̀hún o láti gba tíkẹ́ẹ̀tì fi dupò ààrẹ nínú lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣùgbọ́n tó jẹ́ pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí gbèrègbè tẹ́gbèrègbè tọ́lọ̀ jẹ lọ tọ́rọ̀ jẹ bọ̀ tíkẹ́ẹ̀tì ọ̀hún ó padà já mọ́ ààrẹ tuntun báyìí tìlú dìgbòyàn ìyún ni bọ́lá ahmed tinubu tá a bá sì gbàgbé ṣèbí lọ́jọ́ ajé tó kọjá yìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí gangan ni òun ni ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ emir nílùú kánò ìyún mohammed sanusi kejì ìyẹn ló sọ síta wípé ẹ wo àwọn ọmọ ilẹ̀ wa nàìjíríà ni wọ́n pàdánù nǹkan tó pọ̀ ni wọ́n sì pàdánù nǹkan tó tóbi gan o ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé igbákejì ààrẹ ilẹ̀ wa nàìjíríà yẹmi ọ̀sínbàjò kò láǹfààní rẹ̀ láti dépò ààrẹ nílẹ̀ wa nàìjíríà yìí ẹ wo ìròyìn tí mo gbé sí yín létí òun inú ìwé ìròyìn the punch ń ló wà ẹbẹ̀ mo ti yọ tí mo ti kà á jáde síta dáadáa fún yín láolú àkàdé ẹni tó jẹ́ agbẹnusọ fún igbákejì ààrẹ ilẹ̀ wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀sínbàjò ó ti gbọ́rọ̀ ta ò kódà ó ṣàlàyé ẹ̀ dáadáa èrèdí ẹ̀ tí Ọ̀ṣínbàjò tó fi tẹsẹ̀ bọ eré ìdíje àwọn tó fẹ́ jìjàgùdù láti gba tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ òṣèlú APC láti lè dupò ààrẹ